ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdẹ́rajù ní orúkọ mi. orílẹ̀-èdè India ti buwọ́lu ìfi oògùn tó ń jẹ́ chloroquine ránṣẹ́ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n ẹnìkejì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lọ́wọ́ ẹ̀já lọ́gbọ̀n orílẹ̀-èdè India ti buwọ́lu ìfiránṣẹ́ oògùn hydroxychloroquine eléyìí tí ó jẹ́ oògùn ibà sí orílẹ̀-èdè America gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ti ń rọ̀ wọ́n láti kó wọlé sí orílẹ̀-èdè náà àti láti mú àwọn ọmọ orílẹ̀-èdè America lò ó oògùn náà tí àkọsílẹ̀ sọ wípé ibà nìkan àti ara wíwó nìkan ló ń ṣiṣẹ́ fún ṣùgbọ́n láti ọ̀sẹ̀ mélòó kan báyìí ni ìròyìn sọ wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti ń pọ́n oògùn ọ̀hún lé gẹ́gẹ́ bí ìwòsàn ìtàn àrùn kòrónà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn onímọ̀ ìṣègùn òyìnbó ò tí ì fi ìdí rẹ̀ múlẹ̀ iléeṣẹ́ apòògùn tí ó tóbi jùlọ ní orílẹ̀-èdè India tó ń ṣe oògùn hydroxychloroquine yìí ni wọ́n ti gbé òtí lé e tẹ́lẹ̀ rí láti má ṣe kó oògùn ọ̀hún ránṣẹ́ sí ìlúkìlú ṣùgbọ́n nínú ìwé àtẹ̀jáde òwúrọ̀ yìí tí í ṣe ọjọ́ keje oṣù kẹrin ọdún 2020 ní alukoro ìjọba àpapọ̀ orílẹ̀-èdè India Anurag Srivastava sọ wípé orílẹ̀-èdè ọ̀hún ti g gbé òtí náà kúrò wọ́n sì ti gbà wọ́n láàyè láti kó oògùn ọ̀hún ránṣẹ́ yóò sì jẹ́ èyí tí yóò di mímójútó gidigidi kí àwọn ènìyàn má lọ ṣe àṣìlò rẹ̀ alūkkóró ọ̀hún kò ṣàìsọ wípé òté náà tí àwọn gbé kúrò wà fún ìwọ̀nba ìgbà díẹ̀ tí kò ṣiṣẹ́ lẹ́yìn ìdúkokò ààrẹ Donald Trump mọ́ orílẹ̀-èdè India ní òpin ọ̀sẹ̀ tó kọjá láti gbẹ̀san bí àwọn kò bá yọ̀ǹda ògùn náà bí a kò bá gbàgbé wípé ìbáṣepọ̀ tó gún mọ́ ń bẹ láàrin ààrẹ Narendra Modi tí ó jẹ́ olórí orílẹ̀-èdè ilẹ̀ India débi wípé lásìkò ìfinijoyè rẹ̀ ààrẹ Donald Trump wá kí i lásìkò náà ṣùgbọ́n ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ karùn-ún oṣù kẹrin yìí ní ààrẹ ilẹ̀ Amẹ́ríkà sọ wípé òun ti bá Modi sọ̀rọ̀ àwọn yóò sì rí oògùn náà ṣùgbọ́n bí ó bá kọ̀ láti kó wọlé àyà jẹ́ wípé àkọ́dá oró ni yóò padà jẹ́ fún orílẹ̀-èdè India tí kò sì ní ní àfiwé àdágbẹ̀yìn àmọ́ ní báyìí orílẹ̀-èdè India ti gbà láti kó oògùn náà wọlé sí orílẹ̀-èdè Amẹ́ríkà bí ààrẹ orílẹ̀-èdè náà sì ti bẹ̀rẹ̀ fún ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àwọn olùgbé abúlé ṣòfin ní ìjọba ìbílẹ̀ ewékorò nípínlẹ̀ Ògùn ti rawọ́ ẹ̀bẹ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti gbà wọ́n lọ́wọ́ àwọn oníjìbìtì ajagungbalẹ̀ lọ́wọ́ ẹni tó ń fi orúkọ bàbá òun ṣẹ̀rù bà wọ́n láti gba ilẹ̀ àjogúnbá wọn. àwọn ènìyàn náà ni àwọn ajagungbalẹ̀ náà ti ń ṣẹ̀rù bà láti bí ọdún méjì sẹ́yìn tí wọ́n sì ń dárúkọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣiṣẹ́ ńlá àbí wọn. wọ́n ní àwọn agbalẹ̀ ọ̀hún tún ya wọ abúlé wọn lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ẹ̀ṣọ́ ààbò lóríṣìíríṣìí tí wọ́n sì fẹ́ fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ènìyàn náà abúlé ìṣọ̀fin túra wẹ́ẹ̀bẹ̀ sí gómìnà dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ògùn láti dá sí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ baálé abúlé náà ọmọọba sinmiolú oyèkẹ́yìndé sọ fún àwọn oníròyìn ní òpin ọ̀sẹ̀ tó kọjá pé àwọn ajagunbalẹ̀ náà ya wọ inú abúlé wọn ní kùtù hàì wọ́n sì kó ọ̀pọ̀ àwọn ọlọ́pàá tó gbébọn dání àwọn agbalẹ̀ ọ̀hún wá sọ wípé bí wọ́n bá kọ̀ láti jẹ́ kí àwọn gba àwọn ilẹ̀ náà àwọn yóò fi ọwọ́ òfin mú àwọn olóyè ìlú ọ̀hún lákòótán wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí olóyè olùṣègùn ọbásanjọ́ àti gómìnà dàpọ̀ abíọ́dún láti dá sí ọ̀rọ̀ náà kí àwọn kan má bàa fi ọwọ́ ọlá ilẹ̀ àjogúnbá wọn lọ́wọ́ wọn. àwọn oníṣòwò ní ìlú brani kebbi ní ìpínlẹ̀ kebbi ti ń kọminú lórí àkùdé tó ń bá òwò àti ọjà wọn nítorí ìtànkálẹ̀ àrùn covid-19 aṣojúkọ̀ ròyìn tẹlifíṣàn Orísun Táíwò Hasan Adélékè ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. àwọn oníṣòwò ní ìlú Birnin Kebbi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kebbi tí ké pe ìjọba láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe ń lọ. àwọn oníṣòwò yìí fi ìkọminú wọn hàn lásìkò tí tẹlifíṣàn orísun ṣe àbẹ̀wò sí wọn. wọ́n jẹ́ kó yé wa wípé látìgbà tí ogun má jáde má wọlé ti bẹ̀rẹ̀ ni àwọn kò ti ní orí ọ̀fẹ́ láti máa tà bíi ti tẹ́lẹ̀ mọ́. ọ̀pọ̀ ilé ìtajà ilé oúnjẹ tí àwọn ènìyàn máa ń fi orí lu orí fi ẹsẹ̀ gbá ẹsẹ̀ kó tó di wípé wọ́n rí ènìyàn kan ṣoṣo dánlóhùn ìṣe ni ibẹ̀ mọ́ pàfẹ́ látàrí bí àwọn ènìyàn ṣe wà nínú ilé lórí ọ̀rọ̀ má wọlé má jáde tí àrùn covid-19 tí a mọ̀ sí coronavirus kó bá ọ̀pọ̀ orílẹ̀-èdè tí àrùn náà sì ti di tọrọ fọ́nkálé ní èyí tí ó sì ti rápálá wọ orílẹ̀-èdè nàìjíríà bákan náà àwọn ènìyàn yìí fi ìkọminú wọn hàn ẹ jẹ́ ká gbọ́ wọn. mi ni afọláṣadé mo jẹ́ ọ̀kan lára àwọn oníṣòwò kẹ́dùn kí ọlọ́run ọba kó dákun gbogbo àìsàn tí ń bẹ ńlẹ̀ yìí tí ó fa pé kí oníṣòwò kó mọ̀ ọ̀rọ̀ ọjà àjèsè kọ́nà dáhùn kó bá wà ká kúrò lẹ̀ torí pé kí ni à ń pariwo kò sọ́jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sọ́jà àwọn èèyàn owó jẹun àmọ́ nísìnyìí àti jẹgán ba ẹlòmíì lẹ́rù àròjà tà torí náà nǹkan kíjọba bá wa wá nǹkan sí sí ti ń bẹ ńlẹ̀ yìí o ibi ò ní pa wá o àní ráìsàn o. à ń tajà à ń ta ni kọ́lọ́n kó fàlùbáríkà ṣiṣẹ́ wa ni àmọ́ ní ìsìn tí corona virus tí ò wá ti tó ti dé tí ò wá sí pé ká mọ wọlé ká mọ jáde tó jẹ́ pé kọ́ ni ó gbélé. àrùn tó ń bẹ níta yìí á rọ àwọn ìjọba nílé lóko ká dákun wá nǹkan ṣe sí i ìgbà tí ò tí ì sárùn gan-an à ń kégbe kò sówó kó tún wá jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tó ń ríbi lọ bí iṣẹ́ ọgbọ́n ọjà ó lọ sí ẹ̀yìn díẹ̀ a rọ̀ wọ́n kán bá wa wá nǹkan ṣe sí i ọlọ́mọ fàìsàn ṣe wá ní nàìjíríà. kí ni kí àwọn ìjọba kí wọ́n dákun kí wọ́n bá wa wá nǹkan ṣe sí i kálukú padà sídìí ọrọ̀ ajé rẹ̀ ọlọ́run ní dáràn burúkú ọ̀fẹ́ lù wá o. orúkọ mi ni Kafayat mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn so abẹ́ àwọn ìjọba wa kán ṣàánú wa kán bójú àánú wò wá ọrọ̀ ajé kò lọ déédéé mọ́ ogun gbogbo ewu tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà coronavirus kí ọlọ́run ọba kó bá wa gbàgbára lọ́wọ́ rẹ̀ àti pé wọ́n ní tí òpin ayé bá ti ń dé so àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ òun náà ni ó mọ̀ ṣẹlẹ̀ so àwa bẹ̀ ìjọba bí wọ́n ṣàánú wa ọrọ̀ ajé wọn ò lọ déédéé ọjà ò ṣe bí ọjà ṣe ń lọ tẹ́lẹ̀ àwọn pariwo pé kò sówó ní nàìjíríà kò sówó ń lù so bọ̀ nísìn báyìí tó ti di pólíò gbélé ẹ̀ gbogbo kan wá wọ́ọ̀sì sí báyìí ọlọ́mọdé kò burú fún wa olè pọ̀ ń lù tẹ́lẹ̀ àmọ́ nísìn tí kálukú ò ríbi kankan lọ mọ́ tó sẹ́ni tí ò ṣiṣẹ́ tó dẹ̀ fẹ́ jẹun báwo ló ṣe fẹ́ ṣe ẹ ṣàánú wa ẹ dákun ẹ bójú àánú rẹ wò wá nínú bílúńkẹ́bì la wà so ẹ ṣàánú wa o ẹ bá wa nǹkan ṣe sí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà yìí o lákòótán ìṣe ni wọ́n rọ ìjọba láti tètè bá wọn wá wọ̀rọ̀ fi ṣe àdá kí ohun gbogbo lè padà sí bó ti wà tẹ́lẹ̀ ètò ọrọ̀ ajé àti mímú ọwọ́ lọ sẹ́nu lè rọrùn fún àwọn pàápàá hasan taiwo adeleke láti ìpínlẹ̀ kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà ọ̀gá àgbà àti olùdarí ilé epo rọ̀bì ilẹ̀ nàìjíríà ìyẹn nigeria national petroleum corporation nnpc malamile kyari ti sọ wípé orílẹ̀-èdè nàìjíríà kò ní san èlé owó orí epo tó ń jẹ́ sọ́bsidì mọ́ nítorí ìjáwálẹ̀ epo lágbàáyé nítorí àrùn covid-19 tó ń bẹ lóde kyari sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù alukoro àjọ nnpc ìyẹn ọ̀mọ̀wé kẹni ọbátẹ́rù nílùú àbújá ní ọjọ́ ajé ó ní láti àsìkò yìí lọ kò sí èlé owó orí epo mọ́ láti ìsìn yìí nítorí ìdíyelé epo ti já wálẹ̀ nítorí àrùn covid-19 tí ń bẹ níta kyari sọ wípé iléeṣẹ́ epo rọ̀bì nnpc nìkan ní iléeṣẹ́ epo tó ń tẹ ìṣúná rẹ̀ síta lóṣooṣù fún àwọn ará ìlú láti mọ̀ ó sì ṣèlérí wípé iléeṣẹ́ ọ̀hún fi dá àwọn ènìyàn lójú pé wọn yóò máa ṣe iṣẹ́ wọn ní ọ̀nà àkóyawọ́ fún gbogbo àwọn ènìyàn láti mọ̀ ó sọ ní ọjọ́ àìkú pé ilẹ̀ nàìjíríà ti pèsè àgbá epo mílíọ̀nù méjì ó lé díẹ̀ ó sì ní ilẹ̀ nàìjíríà ń ṣètò bí wọn yóò ti máa pèsè àgbá epo rọ̀bì tó wọ mílíọ̀nù mẹ́ta bí ó tilẹ̀ jẹ́ wípé àjàkálù àrùn covid-19 ti ní ipa búburú lórí epo rọ̀bì lágbàáyé lákòótán ó ní ìgbàgbọ́ wà wípé lẹ́yìn àjàkálẹ̀ àrùn covid-19 àwọn orílẹ̀-èdè tó ń pèsè epo rọ̀bì lágbàáyé yóò padà bọ̀ sí ipò ẹgbẹ́ kan tó ń jẹ́ the indigenous people of Ondo ti bu ẹnu àtẹ́lu ìgbìmọ̀ tí gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ náà yàn lórí pínpín oúnjẹ àti owó fún àwọn ará ìlú nínú òfin kónílégbélé tó ń bẹ lóde nítorí ìtànká àrùn kòrónà gómìnà náà ló yan àwọn ìgbìmọ̀ kéékèèké tí yóò rí sí pínpín oúnjẹ àti ètò ìkówójọ láti dín ìyà kù fáwọn ará ìlú lásìkò yìí nínú òfin kónílégbélé tó ń lọ nígboro àwọn ìgbìmọ̀ ọ̀hún ni gómìnà akérèdọ́lù fi ọ̀gbẹ́ni káyọ̀dé fálọ́wọ̀ àti akin olóòtú jẹ́ olùdarí wọn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́ ajé ni alága ẹgbẹ́ indigenous people of ondo ipo ọ̀gbẹ́ni austin pélémọ bu ẹnu àtẹ́lu ìgbìmọ̀ covid-19 ọ̀hún ó sì tọ́ka pé àwọn tó jẹ́ ọmọ ìlú nítòótọ́ kò sí nínú ìgbìmọ̀ náà ó tún ní kò tọ̀nà kí gómìnà ọ̀hún tún fi ọmọ rẹ̀ babájídé akérèdọ́lù sí inú ìgbìmọ̀ náà ó wá ní gbogbo ọmọ ìpínlẹ̀ ondo kò fara mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ tí gómìnà ọ̀hún yàn àti wípé fífi ọmọ rẹ̀ jẹ́ akọ̀wé ìgbìmọ̀ ọ̀hún àti fífi ọkọ ọmọ rẹ̀ ọ̀gbẹ́ni rúnṣẹ́wé jẹ́ alámòjútó iléeṣẹ́ àyẹ̀wé owó àti ìṣúná iléeṣẹ́ wò ìyẹn auditing company tó ń jẹ́ siaho kò bójúmu rárá wọ́n tún ní àwọn ọmọ ìlú wọn tó jẹ́ ìlú abínibí gómìnà Akérédolú ìyẹn ìlú Ọ̀wọ̀ ló pọ̀ jù nínú àwọn ọmọ ìgbìmọ̀ náà lákòótán alága ẹgbẹ́ IPO náà Austin Pelemọ sọ wípé ìgbésẹ̀ gómìnà Rotimi Akérédolú fi hàn wípé kò ní ìgbàgbọ́ kankan nínú àwọn ará ìlú yàtọ̀ sí àwọn ọmọ ìlú rẹ̀ ìyẹn àwọn ọmọ Ọ̀wọ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ nìkan. ní báyìí a ó dánu dúró díẹ̀ eré ń ṣì ń tẹ̀síwájú ẹ kú